Òwúrò ọ̀nà ni gbígbé ọ̀sán hàn. Ẹ̀sìn Islam ní ìgbà tó dé ó bá àwọn obìnrin lórí pé wọ́n ń gbé ọ̀sán hàn. Islam ti ṣe ká gbé ọ̀sán hàn ó ṣe léwọ̀. Ọ̀dà tẹ̀bà rọ́ọ̀dù ní tẹ̀bà rọ́ọ̀dù ìjà ìrírí kò sí òwúlà. Lẹ́yìn tó lọ́wọ́ pa àwọn obìnrin láti pé ọ̀pá ọ̀nà àti ìgbòho ti pọ̀ nìyí ẹgbà ilé yín máa jókòó. Wọ̀dà tàbá rẹ́sùn tàbá gbọdọ̀ ìdàgbé yíyẹ tó ikú yà. Mẹ́jẹ ń jọ hàn kò jáde gbọ́sọ̀ hàn. Gẹ́gẹ́ bí fífò jáde gbọ́sọ̀ hàn tayé ojú nílò àkọ́kọ́. Ìsìláàmù gbà káwọn obìnrin tó jẹ́ kí wọ́n gbàdé ìgbà lé. Bàbá rẹ̀ wá múra dẹ́dẹ́dẹ́ lẹ́rọ tótó lẹ́fẹ́ kàtótó lọ́nà tó ṣe pé wọ́n kì í rí bẹ́ẹ̀ nígbà tó bá wà lé ọ̀pọ̀ obìnrin ló wà ó lé púpọ̀ mọ́ kọ́kọ́ òun lọ́yẹ kó wọn máa múra fún òun lọ́yẹ kó wọn máa sọ̀sọ́ fún òun lọ́yẹ kó wọn máa kún lójú ṣé pé nígbà tó bá wà lé yẹn ẹlòmíì nǹkan máa rọrùn. Tomato, hmm. irú àlùbọ́sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti wá fẹ́ jáde lé yóò wá lọ wọ ìsàlẹ̀ àpàtì ọkọ̀ tó ń wò yóò tún tún wò pa àbò náà kọ́ ni yóò tún máa fi dọ́kọ̀ lójú pọ̀ náà ni nítorí pé kò sí bẹ̀rù ọ̀wá ọpọlọ fẹ́ ọpẹ́ ọ̀kan lóbìnrin sì máa fẹ́ nígbà kan. ọkọ ẹyọ ọkàn rẹ lọlẹ kọ máa sọsọ fún lọlẹ kọ máa gbọsọ rẹ hàn lọlẹ kọ máa rí ọ kọ máa kọ máa wù ú ètò kọ máa múra fára yín ọpọlọpọ ọmọ aráyé náà múra fún ọkọ ìsìlámù kọ fara mọ́ olóbìnrin tó ń fẹ́ obìnrin lé tó wọn sì torí wọn tó wá sí ọkọ lọ́nà láti bá òun ní àjọṣepọ̀ má lẹ́yìn tó ti fẹ́yàwó mi irú obìnrin wọlé lẹ́yìn. wọ́n ń pèrò wọn ní nàìjíríà àwọn obìnrin tí wọ́n jẹ́ nàìjíríà onáyè tó ṣe tó takú mọ́kọ lọ́wọ́ tí ọ̀gbọ́kọ láyè láti bá a ní ìbálòpọ̀. ìsìláàmù sọ ikú ẹrù wọn wọn ò lẹ́tọ̀ọ́ sí kí ọkọ náwó lé wọn lórí má. Bàbá àlọ́ ọ̀rọ̀jọ́ fẹ́nikẹ́ni dọ́gba àròjọ fún. Ṣùgbọ́n àwọn ọmọ tó bá bí fún ìtọ́jú àwọn ọmọ ọ̀ràn yàn lọ́jọ́ lórí ẹ̀. Kò sì pa dandan pé tí ọba tọ́jú ọmọ ọkọ tọ́jú wọn gbọ́wọ́ rẹ̀. Tí ọmọ wa kówó fún ọ láti tọ́jú ọmọ tí wọn náà máa lo owó lórí ara rẹ̀ rárá àyè kí wò ó jìyà lọ́wọ́ ìrẹ́ ta kówó fún kó fi jíṣẹ́ fọ́mà wọ́n nà ń bẹ̀. Hmm. tuntun ọba fẹ́ ṣe fọ́mà rẹ̀ tààrà lọ́mà ṣe fún wa ó sì máa fi yí ọmọ ẹ̀ gbọ́dọ̀ fún ya yín bẹ́ẹ̀ torí pé ìyá wà nípò ẹni tá a fẹ́ bá wù. Tàbá wá kìlọ̀ fún tí ọ̀gá gbọ́. Olólùwà tún ní kẹ́ ẹ̀yàn lódì lórí ibùsùn. Kò tún gbọ́, olólùwà ní kẹ́ ẹ̀ náà ní nínà tí òní ní àti nílẹ̀sì. Ìjọba tí wọ́n ti gbogbo ẹ̀dá tí ọ̀wá pọ̀, ààyè kí ẹnìkan nínú mọ̀lẹ́bí ọkọ tó jẹ́ ẹni tí làákà rẹ̀ tẹ̀wọ̀n àti ẹnìkan nínú mọ̀lẹ́bí obìnrin tó náà rí bẹ́ẹ̀ tí wọ́n dá sí wà tó bá rí wọ́n tún wọn ká fún wọn tún wọn ká. Gbogbo wa tún di gbogbo ìgbà yẹn gbogbo ìgbà tóbi yẹn fi wà wípé ń fọ́kọ yọ̀ọ́ wà kó pé tó bá ń sùn sí ọ̀dọ́ kan lóhùn mọ̀lẹ́kọ̀ ọmọ làánà rẹ̀. o lè wù kú kí ní bẹ́ẹ̀ sí ìsìlẹ̀ kù. wọ́n fẹ́ ìyàwó lẹ̀ wá bẹ́ẹ̀ kí lọ́ fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn dáná. ìyàwó ni ọ́ ìyàwó lọ. mùsùlùmí làwọn sábà pẹ̀jọ múlẹ̀ múlẹ̀ báwò. lórí pé kò ní fẹ́ obìnrin àlàálùkù wa ẹlòmíì nù wa ìyàwó mẹ́rin bàbá tiẹ̀ ní. ọkọ wa fẹ́ ìyàwó kan jọ ọwọ́ àdìpọ̀ tẹ̀ ẹsẹ̀ tí wọ́n tẹ̀ ọfẹ́ sọkọdọ́ ọmọ ọ̀dọ́ ni. bí wàá ti pọ́pọ̀ lọ́pọ̀ ọkùnrin náà káwọn náà gbà yóò lọ sáájú ọgbọ́bìnrin kó òní fẹ́ ìyàwó lè ọ̀gbọ́n ni. tí wọ́n máa bọ́ lọ sí rí o. ìbọ̀pọ̀lọpọ̀ obìnrin tọkùnrin mi fẹ́ àánú ló sọ délẹ̀ tòwárí ojú àwọn ìdè òsìkọ́ òrẹ́ni tó fẹ́ sàrọ̀ rẹ̀ fọ́ ọ̀fẹ́ ọ̀sìn lọ́mọ gba ìyọ̀ǹda lọ́dọ̀ ìyàwó rẹ̀ nílò ìyàwó rẹ̀ di mánu. ẹlẹ́yin jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n lẹ́ni tó súnmọ́ àwọn tí ń gbọ́rọ̀ ká bọ́ọ̀lù sọ yé èèyàn ni ẹ kìlọ̀ fún tí ọ̀rọ̀ àgbọ̀ ìyẹra fún ìwà burúkú ó ní wá ká máa gbé ọ̀rọ̀ ká láàrin àwọn èèyàn ẹni tí bá ti ń bẹ́ nìkan rìn irú wà tí bá ń wò wọn náà ni wọ́n máa fi ròyìn náà torí ọ̀dọ̀ wọ̀ wá ìwà tó rẹ̀ rẹ̀ bá ń wò wọ́n máa fi ròyìn rẹ̀ wọn níwádìí ìwà tiẹ̀. wọ́n ní sẹ́ni tó bá lẹ́nu bí ẹ̀yí sáré ìsinmi ó ti kókò ní wá ṣé mùsùlùmí náà la pè mùsùlùmí náà pè àmọ́ ẹni jẹ́ kó lóṣù tí ọmọ kàkà ọwọ́ pọ̀ wọn bí ìta ń bọ̀ pẹ̀lú ẹ̀yìn àti wọn pe sábẹ́ òfin kẹ̀ríà wọn lè dájọ́ fún pé à ń ka àmọ̀ràn màálù wọn lè ṣe é bá gbọ́rù wà wọn takò kankan tá a ti mà ní kíláàsì lẹ́lẹ́sìn torí bá di ìsìnkú mú bá nàbí ìta padà bọ̀ ọkọ̀ lẹ́sì kó jẹ́ mọ̀tàwá àtẹ̀ kò sí takò kò sí takò kan lọ lálàáfíà torí àwọn tí wọ́n ti bẹ́ẹ̀ wọ́n á pín Ọ jẹ́ ọkùnrin rẹ̀ lásìwájú kàníńlá ẹ̀yẹ̀ra fún un. lọ́pọ̀lọpọ̀ ni wọ́n máa sọ̀tọ́ kúta ó sì máa gbé mi wọ́n máa gbé ọrụ mi ìwọ́n àwọn olódò bá wọn láwùjọ wa ń ó sì máa ike nínú àwọn ńláńlá wà ń tàn àlọ́ di àlọ́ ẹ máa ilé ìlànà ọmọ tó yàn gbéra ga tẹ ẹ bá bá sọ òdodo dọpọ tí n ti ń kojú di àwọn èèyàn. ìrẹ́ nígbà tẹ́mi kan bí anáàlì sọ̀rọ̀ máa sílà léèrè lẹ́yìn tí anáàlì sọ̀rọ̀ máa sílà sọ́kọ́ ní kíkẹ́ra ta tó kéré bí ọmọ náà fún tí bá ń bẹ lọ́kàn rẹ̀ kò ní wà ìjẹun náà. wọn náà fẹ́ràn fún ọwọ́ sọ́tọ́ da fún ọ̀yà àrùn orí ọ̀hún. ṣé ìgbéraga náà ń الكبر بطر الحق وغمط الناس kápọ̀ òdodo bá fojú di àwọn èèyàn náà pẹ̀lú ẹ̀ náà pẹ̀lú ìgbéraga kápọ̀ òdodo bá fojú di àwọn èèyàn náà pẹ̀lú ìgbéraga aṣọ rẹ da òfin lọ́fíńdà sí ọ̀nyàrá orí rẹ márùn ìdọ̀tí ni ọ́ ajímọ́tì ni ọ́ eléyìí kọ́ ni wọ́n pẹ̀lú ìgbéraga wọ́n gbọ́ òdodo ní kọ́kọ́ padà sẹ́nu ẹ̀ èmi èmi sí wọn lọ́mọ bá sọ̀rọ̀ gbéraga kí ni wọ́n jẹ́ sí wọn jẹ́ eléyàn náà ní gbogbo wa eléyàn jẹ́ bá. ìjẹ́ ẹ̀kọ́ nínú àdé nípa pé àwọn dáná ti sọ̀rọ̀ báyìí sẹ́là tó béèrè pé ta ló ṣe báyìí láàárọ̀ ọgọ́kà lèmi ta ló tún ṣe báyìí ọgọ́kà tún lèmi ta ló tún ṣe báyìí ọgọ́kà tún lèmi ta ló tún ṣe báyìí títí àná lè fi kàtà. Ànábì wa sọ pé nìkan ní ṣe gbogbo àwọn nǹkan márùn-ún lọ́jọ́ ẹ̀yọ̀ kan àfi kọjá pé yọ wà lẹ́yìn. Èsì pé ń ṣe lẹ́ẹ̀kan láàrin síra wọn ọjọ́ ẹ̀yọ̀ kan ló ṣe gbogbo nǹkan yìí àfi kọjá pé wà lẹ́yìn. Ẹnìkan èsì sàábì wọn sọ. Èyí kí lọ́nà bí wọ́n bẹ́ nìkan sọ̀rọ̀ ó bá lùmọ̀ ló ń bá sọ. Ọ̀rọ̀ tí wọ́n bẹ́ nìkan sọ kó bá lùmọ̀ wọn bá sọ. Torí ìràwọ̀ náà òun táàkì bá ti rọ́ọ̀kàn tó tàbí àjẹrà rẹ̀ ó fowó rẹ̀ sòfò ó fi lílọ ọ̀sẹ̀ aláàárẹ̀ rẹ̀ ó fi tẹ̀ra nù. mùsùlùmí ó na bá rí bẹ́ẹ̀ sí ìṣọwọ́ ìtẹ̀mù. ọba àwọn ìṣòro jẹ́ ògbàdúrà wa. sọ̀rọ̀ àwọn ìṣòro mọ ọ̀hún mọ ọ̀rẹ́ hàmdí. ẹ̀ṣẹ̀ wọn lọ ilé ọ̀hún ẹni ọ̀sọ̀tọ̀ Alhamdulillah rabbil alamin. Akẹ́kọ̀ọ́ fún ọmọ ìgbà.